àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì bíi mẹ́wàá kan yóò ṣẹlẹ̀ àwa dórí ọ̀rọ̀ nípa àwọn àpẹẹrẹ náà pé lára àwọn àpẹẹrẹ àtàwọn àmì tí ó ṣẹlẹ̀ ò ní pé Ànábì Ìsá aleyhi salatu wa salam yóò padà wá sílẹ̀ ayé àti abadórí pé ìyá rẹ̀ ó ti lóyún rẹ̀ o nígbà olóyún rẹ̀ ó jìnnà tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ síbi tẹ́nìkan kan tí ò ti ní rí ṣùgbọ́n ẹnìkan bẹ tó ṣe wípé iṣẹ́ jọ pa àwọn méjèèjì pọ̀ òun náà ni Yusuf anajar Yusufu tó jẹ́ oníṣẹ́ gbẹ́nàgbẹ́nà ìyẹn kápẹ́ńtà àti bí ṣe ń bílèrè tí Mariam náà ti sì ń dá lóhùn ẹjẹ́ àmọ́ wá bá àyà etí ń bẹ nínú suratu Mariam ẹjẹ́ àmọ́ bá lọ níbi tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ti ń sọ nípa ìtàn Mariam àti bó ṣe bí anabi Isa aleyhi salatu wa salam nínú ayé ẹlẹ́ẹ̀kejìdínlógún nínú suratu Mariam Mariam ó bí ọmọ o sùmọ́kó tó di pé yóò bí ee eh, mẹ́wàá máa ṣẹlẹ̀ ìgbà tí ó bí ọmọ náà fàájà alimakọ́dù ìlàjẹ́dẹ́rìn náhálì nígbà tí ìnira rírọbí tó mú Mariam eh, tó mú Mariam ti ṣe ya anabi Isa aleyhisalatu wasalam ah ọlágbára pọ̀ débi pé ìyá yìí ti ń tàn máa pé báwo ni ìbá ti dáa tó kọjá pé òun ti kú kó tó di àsìkò yìí. kọ́lá kadhalika kọ́lá rabbuki wa alayya hayyin malaku Jibril ó wá ń sọ fún Mariam pé ọlọ́run ní kí n sọ fún ọ pé ń tọrọrùn fún ọlọ́run ni bó o tiẹ̀ lọ́kọ àlọ́ máa ń tọrọrùn fún ọlọ́run ni ọmọ yìí afẹ́kọ́ máa jẹ́ àmì fáwọn èèyàn bákan náà kó máa jẹ́ àánú àtìkẹ́ látọ̀dọ̀ ọlọ́run fáwọn èèyàn látàrí pé yóò máa pè wọ́n lọ síbi ìjọsìn fọlọ́run ìtàláṣẹ ọlọ́run ọ̀rọ̀ tá à ń bọ́ sọ yìí amúrọ̀ màkìdíyà ni ọ̀rọ̀ tó ti parí mi fàámà láti bí yìí fàámà láti ò fàǹtàbà láti bí yìí màkánà kò sí yá ó lóyún ànábì Ìsá o ti ṣe Jésù o nígbà olóyún tó yún ga ìyá ìwà jìnnà tèfètèfè ó sá lọ sí ààyè ibì kan tó jìnnà kò káwọn èèyàn orí òun òun náà sì fẹ́ rí àwọn èèyàn rẹ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà fàájà alima kọ́ọ̀dù ìlàjẹ́dà ìnáhọ́láti nígbà tí ojo ìrọ́bí ìnira ìrọ́bí ọlọ́run o gbogbo àwọn tí wọ́n rọ́bí lọ́wọ́ ọlọ́run bá ní tún ọ̀lẹ̀ láyọ̀ o àwọn tí wọ́n diwọ́ di sẹ́nu tí wọ́n tí ìmọ̀jọ́ tí yóò jẹ́ ọlọ́run o ọjọ́ ìdùnnú ọjọ́ ọpẹ́ ẹnìkan òjò jẹ́ fún wọn o má wọn lanu wọn má wọn ṣe abẹ́gbọ́ ọmọ jáde o ká gbóhùn ìyá ọmọ ọlọ́run máa bá ní ṣe bẹ́ẹ̀ fún wọn o fàájà alimakọ́dé la jẹ́dẹ̀rin náà kọ́láti ìnira àárọ̀ bí ọmọ ó wá ti mariam lọ́pàpàá lọ síbi kùkùté dàbí dùnkan lọ́ba fẹ̀yìn tì síbẹ̀ kọ́láti alẹ́ ìta ni ó ní a ọmọ sí o lẹ́yìn tani mẹ́tò kọ́bla hàdà èyí ṣe tí n tiẹ̀ ti kókó tó dásìkò yìí wà kó n tó nẹ́sì yà mọ̀ sí yà kí n jẹ́ táwọn èèyàn tí wọ́n ti gbàgbé tí wọ́n ò tiẹ̀ ní rántí má ọmọ mo fẹ́ bí yìí bí bá wá bímọ bó ni màá ṣe sí níbo ni màá gbé lọ bó ni màá ṣe sí ọ̀nà bó ni mo fẹ́ gbé gbà àkí làwọn èèyàn ọmọ wa sọ nípa mi látòní lọ. fanada mi ń tààtì ya allah ta'azani kọ́díjà alárọ̀ bókè tààtàkì sẹ́rí ya. ẹnìkan wá pè látàbẹ́ àwọn kan sọ pé ànábì Ìsá wọn ni ló pè é àwọn kan náà wọn tafsir wọn ni malaku Jibril wọn ni ló ké sí wípé ìrẹ Mariam má ṣe banújẹ́ fọkànbalẹ̀ má fòyà kọ̀díjà àlà rọ́bù kìtà àtàkì sàríyà ó bímọ láyọ̀ kódà ọlọ́run bá ti bọ́ pèsè rẹ̀ ó ti bọ́ pé yàmà àwọn tó bùkátà sí kó tó di pé ó bímọ kọ̀díjà àlà rọ́bù kìtà àtàkì sàríyà omi ètò ọmọ bùnmu ètò òfìwẹ́mà rẹ ó ń bẹ lábẹ́ ọlọ́run ti pèsè rẹ yọmọ yọ òórùn omi tó bùnmu ní ìsìn wàhùzì lẹ́kẹ̀bẹ̀jìdẹ̀ náà ó ti á bímọ báyìí o ó bùkátà sí jíjẹ àti mímu òkúté dàbídùn ètí ń bẹ níwájú rẹ máa mí tọba ti ń mí àwọn dàbídùn ọmọ jáde léè tó ṣe pé ó fresh ó tutù dáadáa léè tó ti pán tó ti tó jẹ ọlọ́run tó ṣe léyìí náà fún Mariam nígbà tí ó bí anabi Isa aleyhi salatu wa salam tó bá rí bẹ́ẹ̀ fakoli wàṣẹrọbì ó ti bímọ aláyọ̀ wàá máa jẹ kó o sì máa mu wàkọ́rọ̀dì àyìnà jẹ́ kí nìrí ó dùn má fòyà má bẹ̀rù ṣùgbọ́n o fàyímà tààrọ̀ yìí nà mìíràn báṣárì àhàdá ó ṣeé ṣe kọ́ ọbẹ̀ nìkan pàdé nínú àwọn ẹ̀dá ọlọ́run fàkúlì mẹ́bàá bọ̀ sọ̀rọ̀ ń pẹ́ mo lo ti rọ́ọ̀mà ntí kò sọ fún wa ni pé ẹni nàdàrútù sọ́ọ̀mà ẹni nàdàrútù lè rahmani sọ́ọ̀mà falani òkàlì màlìyàwòmà ẹ̀ǹsìyà sọ fún wa pọ̀ gbàwé ọ̀rọ̀ fọlọ́n lónìí o ò ní bẹ́ nìkankan o ò ní bẹ́ da kankan o ò ní bá sọ̀rọ̀. tọ́yì mariam náà gbọ́ ntí malako jìbìrì lè ń tọ́ sọ fún un nígbà òbí ma tán fàátà ti bí kọ́ ma ọba mórílélẹ́ ọlọ́sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ nílé nígbà òde bẹ́ẹ̀ tahamilu ọgbọ́n rẹ̀ dání kọ́ọ̀lù ya mariam ṣé mariam kà ń wéyìn ni maria lakọ́dí jíìtì ṣẹ́yìn à ń fariya. ah nǹkan ńlá lè tọ́ wá dánwò báyìí o nǹkan tọkàn kọ pátápátá ẹni tọ́ dánwò yìí o ah, ah, wọ́n tá à ń fojú ọmọ dáadáa wò ah, ó ti bímọ tá lọ́kọ rẹ ìwà àtọkọ rẹ wàá yọjú lé o tún wá láyè o tún wá ń gbọ́ máa ń bọ̀ àbọ̀ àánú lé yẹn pé ìsànkàrò ìṣesí tó sílẹ̀ sí wọn wọ́n kórìíra rẹ̀ pé ẹni tí ọ̀dà ni tó ṣe yìí wọ́n kà ń tó ṣe nǹkan tí ọ̀dà. ya ukhta Harun ma kana abuki mura sauyin wa ma kana ti ummuki bagiya ìrètà máa ń kì máa nẹ́bí ọlọ́run Harun níbi ìpayọ̀ ọlọ́run níbi ìrayésá níbi ìjọsìn fọlọ́run níbi ìwà tó mọ́ níbi ìwà tó dáa ah, ah. ma kana abuki mura sauyin àmọ́ bàbá rẹ̀ bàbá rẹ̀ yìí sí ẹni ibú wa ma kana ti ummuki bagiya ìyá rẹ̀ sọ́nsìn náà kì í sálágbèrè anátù àmọ́ ta ni wọ́n fẹ́ jọ yẹn ni pé tábà wọn kìtọ́ bá wọn ilé yà kọ́ ilé náà là ọ̀rọ̀ tí a ń sọ lọ wọ́n tún tẹ̀síwájú wa ń sọ fún mi pé yáṣíbọ̀ Aaron ìrẹ́ tó fi ìṣe sí tó fi jọ ànábì Aaron tó ọjọ́ níbi ìbẹ̀rù Ọlọ́run tó níbi ìráyésá tó níbi ìmájọ́sìn fọlọ́run à ń tàmí bẹ́ẹ̀ tí ń tọ́ yìí bí ń tọ́ yìí ilé tó dáa ló ti wà màrúfin bíi sọlá ilé tó ti pa àwọn tí wọ́n gbé bẹ́ẹ̀ àmọ̀ wọn mọ̀ dáadáa àmọ̀ wọn mọ̀ kí wọ́n jọ́sìn fọlọ́run fàkẹ́yì fasọ́dọ̀dà mi kí hàdà bó lè ṣe àṣẹlẹ̀ sí ọ. inna abak rajulun salihun lam yu'raf anhu shay'un min as-su' bàbá rẹ ni rẹ ni àmọ́mọ́ ìwà tí ọ̀darí wa kanat ummuki salihatan ìyá rẹ náà obìnrin rẹ ni bí bàbá rẹ lónà ṣe rí walam takun muta'attikatan baghiya kìí ṣe máa ń lu gbà kìí ṣe máa ń ṣe àgbèrè kìí ṣe sìn náà kí ni tí Mariam kí ni tó wá sọ kí lè dá wọn lóhùn fàṣàrọ́tì lẹ́yìn wọ́n á retí pé yóò dá wọn lóhùn yóò fèsì ṣùgbọ́n kò fèsì o wàkánẹt Mariam sọ ìmọ̀tàn dàlí kàlíyọ̀m sẹ́yìn pọ́ ti gba àwẹ̀ ọ̀rọ̀ ó ti lóhùn ṣèlérí fọlọ́n pé òun gba àwẹ̀ ọ̀rọ̀ òun ò ní bẹ́ẹ̀ dẹ́ ọlọ́run kankan sọ̀rọ̀ lónìí fàṣàrọ́tì lẹ́yìn nígbà tí wọ́n bi léèrè ọwọ́ kàyífà nùkàlímù máa ń ká nàfìlmáàdì sọ̀bíyà sọ̀rọ̀ pọ̀ bálà káyìmù ni ká máa bí ọmọ léèrè ọmọ tí ọmọ orí ìtẹ́ ọmọ òòjọ́ ọmọ pínísín ọmọ orí ìtẹ́ lóní ká máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yẹn ni pé kọ́ọ̀lù láà mutahakimin wọ́n wá ń da lóun lẹ́yìn tí ń fi ń pa mí dín pé kàyífà nùkàlímù tí fúlàní bó o láti máa bá ọmọ òpó ńlò tún fúlò bó o láti máa bá sọ̀rọ̀ ọmọ sẹ́yìn pé mazala fil madi rọ̀díà ọmọ tí ò yẹ lórí ìtẹ́ lẹ́yìn tí wọ́n ń fún lọ́yàn ṣùgbọ́n náà ọba subhanahu wa ta'ala ọlọ́run wá fi títóbi rẹ̀ ọlá ńlá èèyàn ó fún jésù ó fún lọ́rọ̀ sọ kí lànà bí yẹn sáwí kọ́lá yìí ní abidullahi àtàníyàlì kìtàbà waja'alani nabiyya. وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا anabi Isa alayhi salatu wa salam ó wá bẹ̀rẹ̀ sí ní fún alẹ́sì wípé kọ́ọ̀lá ìní abudulọ ó ní ẹ má bu yàmi o mi èso ní sìnà o ìní abudulọ yìí ọlọ́run ọba onímọ̀jẹ́ ẹrú ọlọ́run ọba ọba dẹ́dà ìní mò ó ṣe yẹn ni pé ta'ala fanaza ta'ala nílùwàládì ń ìsọmọ ọlọ́run ọba o wà á nẹ́fẹ̀sì yàtìlẹ̀ rọ́bì ó tún wá sí àfimúlẹ̀ pé alẹ́ ní tí lẹ́yìn náà ó tún wá sí àfọ̀mọ́ àyà rẹ̀ mímọ́ tàhámà àbí kọ́ mọ̀ á nínú àwọn táwọn ìjọ rẹ̀ tí wọn ọ̀kà sọ yányá ni wọn ọ̀kà pé ló ń sìn náà ni wọ́n ń pẹ́ wí bí a má pẹ́ wí a má tiẹ̀ fẹ́ ìwé rárá yá tẹ̀mí èso ń sìn náà o fàkọ́ làwọn iná lọ́ọ̀ jàǹlàwò nàbíyẹn wọ́n àtàwọ̀ kìtàbà èmi tẹ́ rí àmì ọlọ́run ni mo jẹ́ o ìní abudullah ẹrú ọlọ́run ni mí ata ó sì ṣe mí ní ànábì ọlọ́run waja'alani mubaraka ó ṣe mí ní oníbùkún ọmọ yẹn ni pé ja'alani mualliman lil khairi ó ṣe mí lẹ́ni tí ó máa fi dáadáa máa wọ èèyàn nafi'an lin nasi mubaraka ẹni tí ó wúlò fáwọn èèyàn táwọn èèyàn tí wọ́n máa jàǹfààní rẹ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀ ó ṣe mí ní mubaraka haythu ma tu, gbogbo bí tí n bá ti ń dé àlùbáríkà ọmọ wọ̀ bẹ̀ ni wàyí náà máa kó àyíká yìí tí bá wà tèmi àtàlùbáríkà láàjọ máa gúnlẹ̀ bẹ́ẹ̀ وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا ọlọ́run bá mi ó wá pa mí láṣẹ o ó ní kí n máa kírun o ó ní kí n máa yọ zàká o máa dumtu hayya lóògbà tí n bá sì sẹ́mi àṣírun lànàbìnrin sá àṣírun jésù kí àṣì èsorin àtàtẹ́ àṣì nǹkan ní ń ìní ń gbà àwọn olówó zàká ní yọ àṣì kì ìdá mẹ́wàá níbi tí ìyàtọ̀ níbi tó ti wà nù o wà bá rọ́ǹbì wà lídàtì ọlọ́wọ́n bá mi ó wá pa mí láṣẹ ó ní kí n máa ṣe dáadáa sí ìyá mi wàlámì yẹjà lè jabbaran shaqiya ọlọ́wọ́n bá mi kò sì wá sẹ́mi ní jabbaran mustakbira kò sí mi lẹ́yìn tí ó máa jáwọn yàn pa láti wà tí ọ̀dà kò sí mi ní onígbèraga ẹ̀dá kò sí mi lẹ́yìn tí ó rira rẹ̀ tí ó lóun ò ní jọ́sìn fọlọ́run tí ó lóun ò sí ìyá rẹ̀ tí ó wàá di olórí burúkú ẹ̀dá ọlọ́run bò ṣe mí báwọn. wàsálàmù aláyà aláfíà ọlọ́run ìfọ̀kànbalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọlà látọ̀dọ̀ ọlọ́run kó máa jẹ́ tèmi o ìyàwó máa wọlé tù lọ́jọ́ tá a bí mi wàyàwó máa àmútù àti lọ́jọ́ tí ń bá fayé lẹ̀ tí ń bá kú wàyàwó máa ọmọ àtò háyà àtọjọ́ tá a bá jí mi dìde látinú ọlẹ̀ tí ń lọ síwájú ọlọ́run tí ń lọ ṣèṣe lójúṣẹ́ níwájú ọlọ́run yẹnni pé anabi Isa aleyhi salatu wa salam àádàlẹ̀ yóò fi bẹ́ẹ̀ tàwọn bòde yàtọ̀ òde láyé azza wa jal ó tún padà fìdí ẹ̀ múlẹ̀ pé àlẹ́rú ọlọ́run ni mo jẹ́ o mo wá sí lọ́run ni o wàlẹ̀ yóò akéde ànáwó xọ́lì kọ́mìn xọ́lì kìlá kọ́mọ bá dàrú máwọn yàn lójú pé ẹ̀ ń ta yanni òun láti jẹ́ pé ń rárá o kò jẹ́ bẹ́ẹ̀ o ó wá ń fìdí ẹ̀ múlẹ̀ pé ẹ̀dá kan ló ń jẹ́ nínú àwọn ẹ̀dá tọ́lọ́wọ́n dá yúládù ọlọ́run èébì ṣùgbọ́n òun tòun wọn bí òun wàyáyá òun ọmọ sẹ̀mí tó bá sẹ̀mí dásìkò kan yàmútù òun ọ̀padà kú wàyúbọ̀ àtò wọn ò jí dìde tálùkì àmọ́ ọlọ́run bá tó kàsáírì báṣárì gẹ́gẹ́ gbogbo àwọn ẹ̀dá yòókù wàlàkì náà sàtàkùn làwọn sàlámà tó fi hàn dèrè àwa ṣùgbọ́n bí àwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta tó pàtàkì ìgbà wáyé ìgbà tá a jáde láyé àtìwọ́tọ́ náà bá tí ó jẹ́ àdìde gbogbo àwọn àsìkò yìí àsìkò rọrùn àsìkò àlàáfíà òun lọ́wọ́ bá ńlójú ọjẹ́ òní yóò ṣe é fún anabi Isa aleyhi salatu wa salam yẹn ni pé anabi Isa aleyhi salatu wa salam ó ti á délé ayé báyìí ìyá rẹ̀ ó ti bí bíbí tó bí yìí lọ́nà yọnu lọ́nà ìyanu kò sọ́ di ọlọ́run ọba o kò túmọ̀ sí pé anabi Isa láàmà wá láàmà wá jọ́sìn fún látàrí pé òun kọ́ ni ẹ̀dá àkọ́kọ́ léyìí tó ṣe pé ọlọ́run bọ́ ọ̀kọ́ dá lọ́nà ìyanu báwọn ẹ̀dá àkọ́kọ́ anabi adam aleyhi salatu wa salam ọlọ́run dá kò tiẹ̀ síyà kò sí bàbá ebi yà ń bẹ fún anabi àyìnsá ṣùgbọ́n anabi adam kò síyà kò sí bàbá nínú suratu ali imran ayé lẹ́ẹ̀kọ́kọ́dé lọ́gọ́ta fifty nine ọlọ́ni inna mathala àyìnsá inda Allahi kamathali adama khalaqahu min turabin thumma qala lahu kun fayakun ọlọ́ni inna mathala Isa inda Allahi níta lè fi ànẹ́bì Isa Jésù níta lè fi wé lọ́dọ̀ ọlọ́run àpèjúwe tí ń bẹ fún ó ní ẹ̀dá àkọ́kọ́ ànẹ́bì Adam ọlọ́ndà láti bí àmọ́ láti bí yẹ̀pẹ̀ thumma qala lahu kun fayakun ọlọ́run wá sọ fún mi pé yá máa jẹ́ dáa ó sì bẹ̀rẹ̀ sí ní jẹ́ dáa gbogbo ntọ́lọ́ ń bá fẹ́ ṣe pátá láàrin gbólóhùn méjì ni kàn máa jẹ fàyàkùn yóò sì máa jẹ ntọ́lọ́ ní ọjẹ́ fallahu la yu'jizuhu shay'un fil ardi wala fis samaa kò sí nǹkan kan tó lè da ọlọ́run lágara láti ṣe yálà nǹkan ọ̀hún ó ń bẹ nínú lẹ́ni àbí ń bẹ nínú sámà famani alladhi khalaqa samaa bighairi amadin tarawnaha lára àwọn tó yẹ ká ké mà sí ọ̀pọ̀ ẹ̀jẹ̀ agbójókè káwo sámà ta lẹ́ni ọ̀hún tó dá sámà tí ò ní òpó kankan bẹ́ẹ̀ bigeri ahmed ntalaona tí ọ̀sẹ̀ nìkan tí wàá sọ pé tọ̀ ah, àwọn ti rọ́pò tó di sámà mọ́ àbí torí pọ́lọ́wọ́n bò tiẹ̀ wàá fòpò sí sámà mọ́ àti jálu lẹ́ o mani lẹ́dẹ̀ kọ́lọ̀kọ́lọ̀ àrùdọ̀ wàṣà kọfí àlẹ́ àníhàr wàlbìhàr wàzàyànà àbí àṣìyà tá a lẹ́ni òun tó dá ilẹ̀ tó ní kí àwọn ibùdó kéékèèké àtàwọn odò ńláńlá àwọn òkun ọ̀ṣà tọ́lọ́ ń sì mú jáde látinú ilẹ̀ tá a tó ṣe wàzàyànà àbí àṣìyà àníta lẹ́ni ọ̀hún tó fi àwọn igi inú igbó tó fi hàn sọ̀sọ́ forílẹ̀ mani lẹ́dẹ̀ xalakọ̀ sunbola talikọ́ mọ̀ọ́hìn wàgàláfà abiyadil agilifatil hasina alimakina àníta lẹ́ni ọ̀hún tó ṣẹ̀dá àwọn sunbola yẹni wípé àwọn sinri àgbàdo èyí ń wù láti bí àgbàdo tọ́lọ̀ wá fi ìhá tó fi àwọn aṣọ oríṣiríṣi téèbò ó kó lè bá a jẹ oúnjẹ jíjẹ fọmọ ẹ̀dá ènìyàn tàlẹ́ǹtò ṣe é wàjà àlàfà òkòkò lè habàtì nìṣàwòká wọn làmì yàjà àlà àkàdà wọn làwọn ọba lọba tó ṣe gbogbo àwọn nǹkan tí a kà á lẹ̀ yìí. àníṣe mani lẹ́dẹ̀ kọ́lọ́kàlẹ̀ ìnsán bíi hadar jamal tàlẹ́ǹtò dọ́ọ̀mọ ẹ̀dá ènìyàn pẹ̀lú dídá ètò rẹ̀ wáyé kò sẹ́ni kankan tó ṣe àyàfi ọlọ́wọ́n ọba al-aziz al-jabbar subhanallahi amma yushrikun ìkànnì àwọn ọ̀jọ̀gbọ́n ó ní kó létọ̀ bíbí tààtàtìfù yàdúrọ̀dá yá ṣáfìyàl àmúrọ̀dì mani àrídàkà sọ fún dókítà èyí tó ti pé ní máa ń tọ́jú àwọn èèyàn ó sì yàtọ̀ jẹ́ pọ́wọ́ ọkùbà yá ṣáfìyàl àmúrọ̀dì ìrẹ́tọ̀ máa ń wo àwọn èèyàn sàtọ̀ máa ń lóògùn fún wọn mani lẹ́dí àrídàkà kí ló pa ọ́ ikú ṣe rí ọ gbèsè kullil marid tí wọ́n á sọ fẹ́ ntara rẹ̀ ọ̀yá nàjà wàhún fìyà ọbọ lọ́wọ́ àárẹ̀ tó mọ̀ wàhún fìyà ọlọ́run sì mú lára dá bàdàmà ajizat fònónù ti bí mọ́ni àfàk sọ fúnra aláàrẹ̀ bílẹ̀ rẹ̀ lẹ́yìn gbà táwọn dókítà já sọ pé ah, ah we are very sorry ah, kò sóògùn kankan tá a lè lò fún ma ẹ sáà máa gbé lọlé èyí tí ọba kú ń tiẹ̀ nu ọlọ́run wá fún lálàáfíà ọwọ́ ara làáfíà

man ya sahih bil manaya dahak ah bó ló ṣe jẹ́ ikú sì yá mú ọ lọ ìrẹ́tọ́ ọlọ́láfíà tọ́ sàárẹ̀ kankan balisalile ama àní ẹ béèrè lọ́wọ́ ẹni ẹ ti fọ́ xatọ́ wasata zihami tó sì ń lọ tí ń bọ̀ láàrin ìdí fún fún èrò bìlà sọ̀dáàmì láìsí pé bóyá ó forí gbá ó fẹsẹ̀ gbá tí ó farapa ẹbí lè rè pé yáàmá ìrẹ́ afọ́jú ta lẹ́ni ọ̀hún tó ń darí rẹ tí ò jẹ́ kọ́ sàfárí gbá. balisani libasir alẹ́ ní tó tún rìnrìn ẹ̀ tún bíyẹn náà lórí ẹ̀ tó ṣe pé káàní yá dárò xufura tán orí kòtò ńlẹ̀ ó sì ń sá fún kòtò tó ti bẹ́ẹ̀ náà ó tún wá kó sínú kòtò ẹbí lè rè pé mandalẹ̀dẹ̀ àhọ́wáka ta tó jiyàn sínú kòtò bó ló ṣe já kòtò. wàsálẹ̀ jẹ̀ nínà oyún inú ọlẹ̀ ẹnu tí ń bẹ nínú ìyá rẹ̀ ọmọ tí ò tí ì wá sílé ayé tí ń bẹ nínú okùn ìyá rẹ̀ ẹbí léèrè yẹ̀ẹ́nṣù lẹ́yìn tí ń sẹ̀mí màzúlá tí ọ̀sẹ̀ ní ẹ̀ka lọ́dọ̀ rẹ̀ bí láàárọ̀ yín tí ọ̀sẹ̀ ní ẹ̀ka tí mójútó kò síbẹ̀ ẹ̀ka tí ń jẹ́ lọ ó sì ń sẹ̀mí ó sì ń jẹun mọ́ni lẹ́dí yàrá àkà talẹ́ntì ń wasalili walida ẹ bèrè lọ́wọ́ ọmọ òòjọ́ ọmọ tí a ń sẹ̀ làdálìwì láàdá ti ń gbà tí ń bi lọ́wọ́ mọ́lẹ́dì àbùkákà kí ni ti ń pọ́ lẹ́kùn ẹ̀bí léèrè. wáyé dáa tára tàn àbáàna yànfóso sòmáwò tẹ bá rí ejò tó bẹ̀rẹ̀ sí ní tu oró tó bẹ̀rẹ̀ sí ní tu iwọ tó bẹ̀rẹ̀ sí ní tu jáde fàṣálíò ẹ̀bí léèrè pé yá tàn àbáàna bí sòmó mi àṣàkà àà ìrẹ́ ejò tó ń pọ̀ oró jáde lẹ́nu àwọn oró ti ń jáde lẹ́nu rẹ̀ yìí ẹ̀ wá bi léèrè pé kéfà tàyẹ̀ṣù bó o lo ṣe ń sẹ̀mí yá fọ̀nbán ìrẹ́jọ bó o lo ṣe ń sẹ̀mí wàhádà súnmọ̀ yàmùláwù fàák tó ń ti gbogbo àwọn irú ètò kúnnù rẹ̀ bó o ò sí pọ́ àwọn tó ń pọ̀ jáde ti ń pa àwọn èèyàn bó ò sí pawọ́. àní ẹbí léèrè wasal bùtúnà nahali kòkòrò yín ẹ máa bí kun kòkòrò yín léèrè pé kẹ́yìfà tàkọ́ tọ̀rọ̀ ti ṣòwò dá bó o ń pọ̀ oyin èyí tẹ́dà ńlá bóòlù sí ń pọ̀ ọ́ wa kulli shuhudi man halak ó yín gan tá àwa ńlá tó wá dùn ẹbí léèrè pé ta lẹ́nu tó fadùn sí innahu Allah ẹni tó ṣe léyìn lọ́lọ́wọ́n ọba innahu Allah al-muqtadir ala kulli shay ọba tó ní kápá tó lágbára lórí àti ṣe gbogbo nǹkan pátápátá kò sí ntọ́lọ́ ń fẹ́ ṣe tí ò rí ṣe àfi tí ọba fẹ́ ṣe nìkan ńlọ́ṣẹ́kù níta fẹ́ sọ láàrin ni wípé ọlọ́run ọba ọba tó dá anabi Ìsá tó dá jésù látara àyà tí ò ní bàbá kankan tí ò ní ná alágbára lọ́lọ́run ọba ọba lè wí lè ṣe màá lọ́lọ́run ọba ńlọ́mà jẹ́ tó ń ti bẹ́ẹ̀ náà ìwáyé tó wáyé lọ́nà àrà kò sọ́ di ọlọ́run o kò sọ́ dẹ̀ ń tá a máa wá jọ́sìn fún ọ torí pé ọlọ́run ọba ó ti já mọ̀ wípé ọba tí èè jẹ ọba tí èè mu ọba tí èè sùn ọba tí èè tó ògbé ńlọ́lọ́wọ́n bá ṣe nínú ayé alukur'an ọlọ́run ní malima sí ìhùwìn sábìnú mariama ilá rọ̀sọ́lù nkọ́dọ̀ kọ́láti mi ń kọ́bílẹ̀ yẹn rọ́sọ́lù anabi Ìsá kò jẹ́ nǹkan kan tayọ pé anabi ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ọba lọ́jọ́ o àìmáyé àwọn anabi ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ló ti lọ síwájú rẹ̀ wàá mọ owó sì lékọ́ ìyá rẹ̀ olódodo ẹ̀dá ni ìkíní kejì wọn yẹn ni pé ń bá jẹun yọ rẹ̀ ẹni tó bá jẹun yóò tó gbé ẹni bá tó gbé yọ padà sùn ẹni tí bá ti ń sùn jọ́ka ti ń jí yọ padà sùn jọ́ka tí ò ní jí má ọlọ́run ọba sì ni ọba tí yè sùn ọba tí yè tó gbé rárá lọ́lọ́run ọba ṣe láàtà àkọ́dọ̀ sínú àtúnwò àlànà ọba tí yè tó gbé rárá ni bẹ̀lẹ̀ ta sí pé yóò tiẹ̀ wá sùn àti tóbi pátá fọlọ́run ọba yẹnni pé dídá tí a dá ànábì Ìsá lọ́nà yanu kọmọsọ́dì ànábì ọlọ́run ó sọ̀rọ̀ lọ́mọ orí ìtẹ́ bẹ́ẹ̀ ni ó sọ̀rọ̀ lọ́mọ orí ìtẹ́ ó nìkan kọ́ ni ẹ̀dá àkọ́kọ́ tí ó sọ̀rọ̀ lórí ọmọ orí ìtẹ́ Ibn Jurayj ó náà sọ̀rọ̀ lọ́mọ orí ìtẹ́ nínú Riyadu Salihin àkọsílẹ̀ jẹ́ àmọ̀ wípé òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alayhi wa sallam ó sọ nípa Ibn Jurayj lára àwọn ẹni Ọlọ́run tí a ti síwájú ni ó wá sọ̀tàn wọn fún wa. ọlọ́rakùnrin yìí ó ń kírun fọlọ́ lọ níjọ́ kan ìyá rẹ̀ wá pé ṣùgbọ́n ìgbà tí ìyá rẹ̀ pé yìí ọ wà lórí irun ọ wá ń bira rẹ̀ léèrè pé a ìyá mi ń pè mí mo sì ń jọ́sìn fọlọ́run ọba lọ èwo ni kí n ṣe lọ́ba ń bá jọ́sìn rẹ̀ fọlọ́run lọ ń bá ń bá a lọ. ó ti á di lemálema àsìkò bàtí bá ń kírun lọ́wọ́ níyà rẹ̀ máa ń sábà pè ìyá rẹ̀ wá gbé sépè ìjọ kan pé tọ̀ ó ní jáde láyé o tó fi fojú rẹ̀ gan ni àwọn tí ajọ́ nísìn náà ọmọ rí bẹ́ẹ̀ ń tóòtọ́ lẹ́yìn ọ̀rẹ́ ìjùrẹ́ ó kúrúkò láàrin ìlú ó lọ sínú gbó ọlọ́run gbé bẹ̀ pẹ̀lú bàbá aráyè joseph ọlọ́run ọba aṣẹ́wó kan wá bá ọwá wá bá olóhùn fẹ́ fìtínà rẹ̀ arábìnrin tá a wí rẹ̀ wàá pọ̀ kọ́ sẹ́ńtọ́ rẹ̀ ọ̀tọ̀ láàrin ìlú ibùdó jọlẹ́jọ ti àrísí nǹkankan ó sì ti fani fáwọn èèyàn kan tó kó ń lò ha bóòlù wọn ti á ṣe arábìnrin wa tẹra á lè fún ọkùnrin ọdẹ kan ńlọ́wọ́ bá láṣepọ̀ tí wàá dìpọ̀ bímọ wá nítọ́ ibùdó jọlẹ́jì ló ń bímọ fún ọ làwọn aráàlú bá yá dé wọn fẹ́ wọlé ma lórí ó ní ẹni sọ̀rọ̀ ẹ má fìyà jẹ mí ẹ má ti fìyà jẹ mí ẹ fún láǹfààní kí yẹn náà fi làraka méjì ọ yẹn náà fi làraka méjì ọwọ́ akọjú sọmọ ń pétọ ìrí ọmọ yìí nàka sí bàbá rẹ láàrin wa ìgbà tí ọ nàka ọdẹ lọ nàka sí o kò nàka sí Ibn Jurayj ẹni pé Ànábì Ìsá ó nìkan ni ẹ̀dá àkọ́kọ́ tí yọ kọ́kọ́ sọ̀rọ̀ lọ́mọ orí ìtẹ́ ọlọ́run tún ṣe lẹ́yìn tó ṣe wípé ọ̀nlajú afọ́jú òkú tó ti kú Ànábì Ìsá alayhi salatu wa salam ó dìde gbogbo àwọn nǹkan tí ń ṣe yìí kìí sagbára rẹ̀ ní fi ń ṣe ọlọ́run bá subhanahu wa ta'ala ńlọba tó fún láǹfààní láti ṣe eléyìí ẹjẹ́ àlọ́wọ́ náà suratu Ali Imran níbi tí ọlọ́run bá ta'ala tó fi ń bá ní ṣe àlàyé nípa eléyìí ọlọ́run sọ nípa ó ń sọ fún ya rẹ̀ pé tọ̀ ọmọ tó bí yìí wàyùkálìmù nasa fìlmáàdì wàkálà ọmọ orí ìtẹ́ òní yóò ti máa báwọn èèyàn sọ̀rọ̀ níbo bá tún darúgbó ọ̀ṣáṣá tí ń di bí ọmọ ọgbọ̀n ọdún nǹkankan lọ yóò tún máa báwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run yóò máa pè wọ́n sínú ẹ̀sìn àsìnlà lọ sínú ẹ̀sìn ìmọ̀ àjọsìn fọlọ́run ọba lónìí nìkan ṣoṣo yẹnni pé yàtàkàlámọ́ wa fìlmáàdì yóò máa sọ̀rọ̀ lọ́mọ orí ìtẹ́ yóò máa pa àwọn èèyàn ìlànà ìbáàdàtìlá lọ sí ìmọ̀ fọlọ́run ọba lónìí nìkan ṣoṣo ọba tí ò lórogún ọba tí ò pé méjì wàyàkùn làwọn ilmu sahih ìmọ̀ tó jẹ́ tó wúlò tó ṣàǹfààní yóò máa bẹ fún anabi Isa aleyhi salatu wa salam wàmínà sọlẹ̀hìn lára àwọn ẹni rẹ lára àwọn ẹni ọlọ́run lára àwọn ẹni anabi Isa ńlọ́wà tọ́yì Mariam ó tún wá ń sọ fọlọ́n pé àà èrè ọlọ́run ọba mi bóun ní í ṣe bímọ tẹ́lẹ̀ kan ò sì fọ́ ọkàn rí ẹ̀já sọ́kùn bẹ́ẹ̀ wọ̀yọ̀ alimu olè kìtàbù ọlọ́run tí wọ́n ń sọ nípa ànábì Ìsá wípé kìí ṣe léyìn nìkan kìí ṣe pé yóò kàn sọ̀rọ̀ lọ́mọ orí ìtẹ́ nìkan tí ó tún ṣe kọjá gbogbo eléyìn yóò máa báwọn èèyàn sọ̀rọ̀ yóò máa fi tírà ọlọ́run yóò fi máa mọ̀ wọ́n wàlẹ̀ hikmata ọgbọ́n àtòye yóò máa fi mọ̀ wọ́n yóò máa kọ́ wọn ní taurat bó tilẹ̀ pé tírà ànábì Mùsá ni wàlẹ̀ injil àti injil ta fóònù náà ìmọ̀ tí ń bẹ́nu rẹ̀ yóò máa fi ṣe wáàsí yóò máa fi dáhùn èèyàn lẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ọlọ́run yẹn ni pé nàlọ́ yọ̀ àlímọ̀ bá a ṣe kọ̀ nǹkan ọlọ́run ó fi máa rẹ̀ yé wàlẹ̀ ilma sahih ìmọ̀ tó wúlò ìmọ̀ tó sànfàní al-ba'ith lil-iradati lil-a'mali nafi'a ètí máa jẹ́ kéèyàn ó ṣiṣẹ́ rí ọlọ́run bó fi jíǹkì anabi Isa alayhi salatu wa salam wa yufaqihu fi tawrat yóò jọ gbàgbọ́ yọ̀rọ̀ ọlọ́run tó ti síwájú yẹn nù tawrata ìta fún anabi Musa wa yu'allimu asraraha àwọn hikima wayu'allimuhu al-injil alladhi yuhibbi ilayhi bákan náà injil ìtọ́lọ́wọ́ bá fún ìmọ̀ rẹ̀ náà yóò máa fi mọ àwọn èèyàn ìjókòó tí ń bọ̀ lórí ọ̀rọ̀ yìí náà ni a tún wá kọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kó dẹ̀mí wá sí ju ìgbà náà lọ subhanakallahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.